tí a fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ewu ńlá tó ń bẹ níbi kéèyàn máa fi ẹ̀sìn Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ìmáa fi ẹ̀sìn Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ èèyàn fi ṣe yẹ̀yẹ́ èèyàn fi ń ṣàwàdà ni àbí èèyàn fi ń dápárá àbí kinní kan tó ń ṣe lóde òní bíi cartoon tó máa ń ṣe tó máa ya gbogbo ẹ̀ tó máa fi ṣe fi ẹ̀sìn Islam àbáwọn ẹlẹ́sìn Islam tó máa fi ṣe yẹ̀yẹ́ ntí ò dáa ni ntí ò dáa tó burú jáì ni kódà àwọn tó ṣe wípé ní àwọn ìjọ tó ṣe pé ní wọ́n wà lórí ọ̀nà àánú táwa mùsùlùmí tá a bá máa fún wọn lésì àní fi wọn lésì pẹ̀lú yẹ̀yẹ́ àní fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ká máa lọ ṣe cartoon ká máa lọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ àní ṣe bẹ́ẹ̀ níta máa fi fún wọn lésì ìyẹn àwọn ìjọ tó ṣe pé ní wọ́n wà lórí ọ̀nà àánú níta máa fi fún wọn lésì òun náà ni tírà ọlọ́run ọlọ́run wí ànábì wí àbí tí àwọn aṣíwájú wa tó jẹ́ sálàf ń tán wí la máa fi fún wọn lésì ṣùgbọ́n bí ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ká máa fi wọ́n ṣe cartoon yẹ̀yẹ́ ká máa fi dápara ká máa ṣe yẹ̀yẹ́ láéláé àní ṣe bẹ́ẹ̀ fún di eléyìí ìmáa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ kẹfẹ́ ìjẹ́ iṣẹ́ kèfèrí sọ́lọ́run bá ní o kèfèrí ó pín sí oríṣiríṣi kèfèrí kan wà tó ṣe é pé ní ìṣe kèfèrí téèyàn máa gún rí kúòǹbí ẹ̀sìn ni kò ní yà sídìí ẹ̀sìn rárá gẹ́gẹ́ bíi tí Àbú Tọ́líbù ṣe ìyẹn Abu Talib láyé ànábì sallallahu alaihi wasallam kò yà sórí ẹ̀sìn ìṣe kèfèrí kan nìyẹn ìṣe kèfèrí míì ń tiẹ̀ kò ní bá wọn ṣẹ̀sìn á tún máa wá àtáàkì wọn á máa takò wọn á máa bú wọn eléyìí bí kò máa bú ẹ̀sìn àbí kò máa kó ṣáà máa ṣe tí ò da pẹ̀lẹ́sìn gẹ́gẹ́ bí ìwé tí Abu Jahli ṣe àbí Abu Lahabi àbí Fir'aun ni ẹnikẹ́ni tó bá fi ń fi ẹ̀sìn ṣe ẹ̀yẹ tó fi ń dàpárá tó fi ń ṣàwàdà tó fi ń ṣe má bí kó má fi yẹn ṣe ẹ̀yẹ ó ti ṣe kẹfìrí kẹfìrí tó ṣe pé ní èèyàn àtàkì ẹ̀sìn nìyẹn ó ń takò ẹ̀sìn ìṣe kẹfìrí tàdé wí ìṣe kẹfìrí tó tóbi ni ó ti ṣe kẹfìrí sọ́lọ́wọ́n ọba ní kẹfìrí tó ṣe pé ní ó tóbi àpapọ̀ àwọn náà àwọn èèyàn tó bá bí léèrè pé báwo lọkàn ẹ ṣe rí a ní ọkàn òun balẹ̀ dáadáa alhamdulilayi ọkàn òun ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn dúró sínú ọkàn òun ìmọ̀ọ́nì dúró sínú ọkàn òun tán bá wá níyà bú ọlọ́run àbí bú ànábì àbí bú ẹ̀sìn kò ní rí ní tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tán bá sọ pé kó bu olórí ìlú á bínú tó bá ní kó bú olórí ìlú kò ní lè bú olórí ìlú ṣùgbọ́n àti bú ọlọ́run ìyẹn rọrùn ṣùgbọ́n tó bá yẹ pé olórí ìlú ni kò ní fẹ́ bu ẹ̀rù á máa bu ẹ̀rù á máa bà pé bí akọ́ máa lọ tì wọ́n mọ́ inú ẹ̀wọ̀n ṣùgbọ́n tó bá yẹ pé kọ́ ni kó bú ọlọ́run àbí kó bú ẹ̀sìn àbí kó bú ànábì ìyẹn ó rọrùn ó easy fún torí ọlọ́run ah, ọlọ́run náà ló wá mú ní fúfúyẹ́ báyẹn tó ṣe pé ní kò wá sí nǹkan kan tó kù mọ́ tó fẹ́ fi ṣe yẹ̀yẹ́ tó ju ọlọ́run ọba ọba àlékè ọlá lọ ah, ó burú jáì torí kèfèrè ńlá kèfèrè ńlá ló ti ṣe yẹn ọlọ́run ọba àbí àwọn àmì ọlọ́run ọba àwọn àyà ọlọ́run ọba tó jẹ́ ti ṣẹ̀ríà àbí tó jẹ́ ti àgbáyé àbí ànábì ẹ́ èké ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá ló bá fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ àbí ló fẹ́ máa bú ìṣe kèfèrí tó tóbi ni o torí àwọn míì ní ayé tá a wà ní ìsìn kò wá sí nǹkan kan tó kù fún wọn mọ́ láti máa fi ṣe àwàdà láti máa fi ṣe jokes láti máa fi ṣe yẹ̀yẹ́ tó ju àwọn ọ̀rọ̀ lọ àwọn àdìsí ànábì àbáwọn àyà quran àbí ọ̀rọ̀ táwọn sàábé sọ àwọn aṣíwájú wa tó jẹ́ sálàfù ọ̀rọ̀ tó sọ òun ló máa kì mọ́lẹ̀ ló máa fi ṣàwàdà ló máa fi dápàrá ló máa fi ṣe yẹ̀yẹ́ àbúrò ńlá lélẹ́yìí o àbúrò ńlá ni a máa fi lá àwọn òòṣà a máa fi búra bíi láàtà a máa fi búra a ní ẹ̀hún ṣàwàdà ni ẹ̀hún ṣàwàdà ni níbi ọ̀rọ̀ ìkómọ̀ pínyàn ṣẹ̀sìn mọ́ àti seriousness pínyàn ìkọ̀kan ni kọ́lọ́ la wà ń bẹ̀ kọ́lọ́ ńlá wà so fún délé ń tà ń sọ eh, tọ́píkì kíyàn máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba àbí ó ń ṣe ọlọ́run àbáwọn sàhábà àbí nǹkan tó bá jọ bẹ́ẹ̀ n tó léwu tó ní agbára ni ó léwu púpọ̀ ó léwu púpọ̀ torí pé àwọn àyà ọlọ́run ọba àti àwọn àdìsí ànábì èèyàn ò gbọ́dọ̀ dídì rárá àfi kéèyàn máa ṣe kíni àfi pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àwọn mùmínì òdodo ọlọ́run ròyìn wọn ní Al-Qur'an ó ní ọlọ́run ní àwọn mùmínì òdodo àwọn tó ṣe é ṣe pé ní tó bá ti dárúkọ ọlọ́run ọba létí wọn tó bá fi lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bàbá yìí ìbẹ̀rù máa mú wọn ni ọkàn wọn máa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ni tó bá bẹ̀rẹ̀ tó bá ń ka àyà kùránì sí wọn létí tó ń ka àyà kùránì tó bá ń gbọ́ báyìí ìmánì ni yóò máa máa fi ṣàpárá irọ́ o ẹ̀ ní bá wọn ń díẹ̀ àwọn mòmìnì òdòdó wọn ní dédìí irú nǹkan báyẹn so fún díẹ̀ lé aláti jìnnà sí aláti jìnnà sí tefetefetefẹ́ torí ìṣe kẹfẹ́ pẹ̀lú ọlọ́wọ́n bá ní ní àwọn àjọ tá a wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ́ẹ̀jì tẹ máa bá lórí fóònù ẹ mẹ́sẹ́ẹ̀jì rẹpẹtẹ lóríṣiríṣi àwọn mẹ́sẹ́jì tó yẹ pé àwọn máa fi fi àwọn tíra àwọn àfa àgbà àwọn àfa àwa nú ẹ̀sìn àwọn máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n máa dápara àwọn àdíìsì àwọn àwọn àyà kòránì àti àwọn àdíìsì làwọn máa fi gbogbo ẹ̀ ṣe ṣe kí ni wọn máa fi ṣe yẹ̀yẹ́ tó yẹ pé aburú aburú ńlá èyí tó léwu ni ní tó ń ṣe yẹn àwọn àfáà wa tó jẹ́ àwọn tó ń ṣe fatiwa wọ́n ní tó bá ti fi lè clear pé lágbájá ó ń bú ọlọ́run àbò ń fọlọ́run ṣe yẹ̀yẹ́ ni àbò ń bú ẹ̀sìn ọlọ́run àbò ń bú ànábì wa Muhammad kálọ́run kan eléyìí ó ti ṣe kẹfẹ́ pẹ̀lú ọlọ́run nìyẹn kúfún akbar ìṣe kẹfẹ́ tó tóbi lélẹ̀ ṣùgbọ́n tó wáyé pé kò clear dáadáa pé ó bú ẹ̀sìn àbó bú ọlọ́run kankan báyẹn tó yẹ pé ní kò clear ṣùgbọ́n bí ké wọ́n kọ ka àdíìsì kan ó wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn ó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn á sọ fún wọn á á sọ fún pé yẹn gbọ́dọ̀ filẹ̀ gbọ́dọ̀ tó bá ti máa filẹ̀ máa pé ó di kèfèrí nìyẹn kọ́lọ́n ṣọ́ wa ń bẹ̀ kọ́lọ́n la gbogbo wa níbi ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ó wá nínú àdíìsì ní ayé ànábì wa Muhammad pé arákùnrin kan gbàtàn lọ síbi ogun Tabuk ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ibú sáwọn ànábì gbígbọ́n ẹ ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àwọn òrírò àwọn àwọn kòrá ti wà eré ohun òrírò àwọn ànábì àwọn ànábì àtàwọn sàábì pé wọ́n lójo èrò máa ń parọ́ nǹkan kan báyìí ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ báyẹn sí i àwọn abiléèrè wa ni àkóhùn ṣàwàdà ni òun ṣe òun ṣe eré ni ah, ànábì àti àwọn sàábé ló wá fi ń ṣàpárá ló fi ń ṣàwàdà fún eh, délé téèyàn gbọ́dọ̀ ṣe kínní téèyàn gbọ́dọ̀ jìnnà sí ni irú nǹkan báyìí ẹlòmíì kò wá ní rí nǹkan tó fẹ́ fi ṣàwàdà mọ́ eh, kìtáàbù àti eh, tírà ọlọ́run àdésínú ànábìwá Muhammad ló máa kì mọ́lẹ̀ ló máa ló fẹ́ máa fi dápọ̀ ló fẹ́ máa fi ṣàwàdà ìyẹn láti ṣe kínní ìyẹn láti jìnnà sí tefé tefé tefé ẹ̀yin ọmọ ìyá mi nú ẹ̀sìn àwọn sàhábà bákan náà a gbọ́dọ̀ dọ́gbẹ́ sí wọn lára a gbọ́dọ̀ máa fẹnu ṣí ọ wọn a gbọ́dọ̀ máa fẹnu dọ́gbẹ́ sí wọn lára kọ́lọ́mùbá yọ́nú sí gbogbo wọn ẹnikẹ́ni tó bá ti fi lè ẹni tó bá ti dọ́gbẹ́ sí àwọn sàábé lára tó fẹnu dọ́gbẹ́ sí wọn lára àbí tó bẹ̀rẹ̀ sí ní bú wọn ó ti bú ọlọ́wọ́n ọba nìyẹn o ó ti bú ẹ̀sìn ọlọ́wọ́n ọba nìyẹn o ó sì sì bú iṣẹ́ ọlọ́wọ́n ọba ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ti bú wọn nìyẹn o ẹnikẹ́ni tó bá ti dọ́gbọ́n sáwọn sàábí lára ó ti bú wọn nìyẹn o ó ti bú ọlọ́wọ́n ọba náà kí ló fà á tó fi bú ọlọ́wọ́n ọba ni pé pé ọlọ́wọ́n ọba ló ṣà lẹ́ṣà ọlọ́wọ́n ọba ló yàn wọ́n pé kọ́ máa jẹ́ sàábí ànábì kọ́ máa dúró ti ànábì wa muhammad tó bá ti fi lè bú wọn ó ti bú ọlọ́wọ́n ọba nìyẹn tó bá lẹ̀ ti bú àwọn sàábí bákan náà tó dọ́gbẹ́ sí wọn lára pẹ̀lú ẹnu ẹ tó fẹ́ nu bú wọn ẹ̀sìn ọlọ́wọ́n ọba ló ti bú yẹn torí pé àwọn ni wọ́n gba ẹ̀sìn yẹn wá látọ̀dọ̀ wọ́n gbà wá bá wa ló fi kàn wá lára látọ̀dọ̀ ànábi sánábi látó fi ń tòbọ̀ àwọn náà kọ́kọ́ gbà á tó fi wá dórí tiwa fún di eléyìí o ti dọ́gbẹ́ sí wọn lára o ti dọ́gbẹ́ sí ẹ̀sìn ọlọ́run ọba lára nìyẹn bákan náà tó bá dọ́gbẹ́ sáwọn sàábé lára tó bẹ̀rẹ̀ sí ní bú wọn o ti bú ànábì nìyẹn ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kò máa bá torí pé kí ni ọmọ ènìyàn orí ẹ̀sìn ẹni tó bá jọ múlò rẹ̀ ló máa wà ọmọ ènìyàn àti ẹni tó bá jọ wà tọ́jọ́jọ́ rẹ̀ ayò orí ẹ̀sìn kan náà lọ́jọ́ máa wà so o ti bá ti bú wọn o ti bú ànábì náà nìyẹn o ti bá ti lè bú àwọn sàábì o ti bú ànábì náà nìyẹn bákan náà o ti bú àwọn sàábì ìyẹn ti ẹ̀ clear dáadáa pé tó bá ti fi lè bú àwọn sàábì àwọn náà ló bú nìyẹn kọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa bá gbogbo àwọn sàábà lápapọ̀ fún di eléyìí ẹ̀yin ọmọ ìyá mi aláti jìnnà sí ẹ̀ńtà kéèyàn máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ àbí kéèyàn máa bú ẹ̀sìn ọlọ́run àbí kéèyàn máa bú ànábì àbáwọn sàhábà nǹkankan báyẹn ìyẹn láti ṣe kíni ìyẹn láti jìnnà sí tefe tefe tefe tefe ìyẹn ò gbọ́dọ̀ súnmọ́ àwọn sàhábì àyàfi pẹ̀lú ọ̀rọ̀ dáadáa o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa wọn tó ju ọ̀rọ̀ dáadáa lọ kó lè dákẹ́ má tún sọ nǹkan mi lẹ́yìn ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀